بسم الله الرحمن الرحيم باب عود الإسلام على الأم النصراني حدثنا أبو الوليد هشام بن عبد الملك قال حدثنا إكرمة بن عمار قال حدثني هب كثير السحيمي قال سميت أبا هريرة يقول ما سمع بي أحد يهودي ولا نصراني إلا أحبني إن أمتي كنت أريدها على الإسلام فتأبى فقلت لها فأبت فأتيت النبي صلى الله عليه وسلم فقلت أدع الله لها فدعا فأتيتها وقد أجافت عليها الباب فقالت يا أبا هريرة إني أسلمت فأخبرت النبي صلى الله عليه وسلم فقلت أدع الله لي ولأمي فقال اللهم عبدك أبو هريرة وأمه أحبهما إلى الناس الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أدعوكم الله سبحانه وتعالى وباتي أتكرر كي لفادي لوني جمعة eléyìí tí fi lórí jù nínú ọjọ́ khairu yawmin tala'at fi ishams ọjọ́ tí fi ga jù tí lọ́lá jù nínú àwọn ọjọ́ tó ń ràn bẹ́ẹ̀ ọjọ́ tí ọba Allah subhanahu wa ta'ala tó dá sánmà tilẹ̀ ọjọ́ tí Allah subhanahu wa ta'ala tó ní kànáàdì Adam alayhi salam kó máa gbogbo àlùjọ́nà ọjọ́ tí Allah subhanahu wa ta'ala kó kádàrà pé ìjọ́nà ló mú bàbá ńlá wa ànábì Adam ló mú kó nù ọgbà àlùjọ́nà bẹ́ẹ̀ ni wala taqumu sa'a illa fi yawmil jumu'ah àlùkìyàmù òní dé àtúndọ́jọ́ jimá eléyìí tá a nẹ́bí sọ́lọ̀ lọ́wọ́ ìyàtọ́lá ní ká máa ṣe tó pọ̀ ní ọjọ́ jùmọ̀ ìlú náà ni kí a máa sàṣàlátù tó pọ̀ fóun káfílẹ̀ jèrè tó pọ̀ abẹ́nú àná rẹ̀ ọlọ́mọ sàlàsà lẹ́kùn kí alẹ́kùn kẹfà nàbà Muhammad Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa sallim ọlọ́mọ ṣàgbà lórí ètò wa kò ní sọ̀sọ́ náà ibẹ̀ ni a wà níbi tí a ti máa ń gbéyàwó tíra bàbá wa olùmọ̀ àgbá ni Abu abdullah muhammed bin ismail al-bukhari rọbi ọ̀rọ̀yìnà allahu ta'ala rahmatan wasi'a tíra tí bàbá pè ní adabul mufrad léyìí tí a ti ń bábọ̀ ti pẹ́ báàbù ẹlẹ́ẹ̀kẹjọ orí ẹ̀ la wà níjẹ̀jọ abẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ ọlọ́wọ́ kárara kí a lè parí ẹ̀ torí àsìkò kí ni báàbù yẹn náà ń sọ pa ẹ̀ òun náà ni ardul islam al-ummi nasraniyati ìyẹn ni wípé ìpéni ìfi islam lépa ẹni ìpoló ìsìláàmù fún ni ìpèyàn sínú ìsìláàmù pàtàkì jùlọ tọ́mọ bá fẹ́ pèyà rẹ̀ tí kìí ṣe mùsùlùmí eléyìí ni ẹwà tí ìsìláàmù gbé kalẹ̀ lélẹ́yìí tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn ò nímọ̀ púpọ̀ lórí ẹ̀ nítorí pé wọn ò mọ ọ̀nà wo lọ́lọ́run bá gbé ìsìláàmù kalẹ̀ ìsìláàmù yìí ẹ̀sìn yìí ó lẹ̀sìn tí ọlọ́run fún gbogbo tí ń jẹ́ ìran ọmọ ènìyàn àtàlẹ̀jọ̀nú tọ́lọ̀ ọba aláwọ̀ ní gbẹ ẹ̀sìn míì lọ́wọ́ ọmọ ènìyàn tàbí tó bá ń dálò kí á máa fọ́n ìnà dìínà ìdàgbọ́ Islam ó dábàjẹ́ ọlọ́jà lọ́mọ kò sọ́nà kan téèyàn lè gbà fẹ̀sìn lórí ilẹ̀ tó lè gbà sin Ọlọ́run tó kọjá ọ̀nà Islam yìí gbogbo ẹni bá wá mọ́nà kan àbí kejì láti máa sin ọba tó dá wa àbí sin nǹkan míì dẹ́yìn rẹ̀ ọba aláàánú irú ẹni bẹ́ẹ̀ tó bá dé dàlù kìyàmà aláwọ̀ sùwánù wọ́tà aláwọ̀ ní ìgbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run islam tá n ṣe mọ́sá gbà lọ́wọ́ ọlọ́run gbogbo bí táwọn olókù sí ń bẹ̀ mọ́sá tún wá ṣe bàbá wa ní ọ̀nà wo lọ́mọ lè gbà pé àwọn òbí rẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí ọ̀nà ni wọ́n lè gbà pé wọ́n ṣe islam ẹ̀kọ́ tó pọ̀ ní onáfipẹ́tẹ́rà yìí ní adabul mufrad the ethics the higher moral téèyàn lè ronú ń pa rẹ̀ téèyàn ó fi sáyé tí ó ní àdáfẹ́lẹ́ abdulwali de hisham ìyẹn ni pé àáfà tó jẹ́ àáfà fún sheikh wa bukhari ọ̀kan náà àáfà wọn ní abdulwali hisham bun abdulmalik qala haddathana ikrima bin amir qala haddathani abu kathir suhaimi fàtàbí yìí òun ló gbọ́ hadisi abu kathir ni wọ́n ń pè ó kọ́ rẹ̀ gan ni yazid bin abdulrahman bin uzay asahmi qala sami'tu aba urayra ó lóun gbọ́ abu urayra ìyẹn ni pé ọ̀rọ̀ yìí tó fẹ́ sọ yìí ó gbọ́ látẹnu Abu Huraira ìyẹn túmọ̀ yìí pé Abu Huraira ló fẹ́ sọ̀rọ̀ báwo ló ṣe pèyà rẹ̀ sínú Islam tó ti yé Allah subhanahu wa ta'ala olómọ bó ṣe máa ń kádàrá rẹ̀ àwa tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tó ṣe wá lọ́lájíire bó lájíire òun náà ni pé ẹni tí mùsùlùmí ló bí mùsùlùmí bàbá mùsùlùmí ẹni bálọ̀n bá kádàrá tó jí sáyé tó wá padà bá rẹ̀ yìí pé àwọn òbí òun méjèèjì wọn kì í ṣe mùsùlùmí ọgbọ́n òun ló fẹ́ dá kọ́lọ́n wá fi islam ta lọ́rẹ̀ kò gbọ́dọ̀ káwọ́ gbéra àyàfi kó ṣègbìyànjú pé ó rè yìí ọlọ́run má yọ àwọn òbí mi náà lẹ́nu ẹ̀ torí pé gbogbo tá a bá pè lóore ẹni tá a nífẹ̀ẹ́ sí jù lọ lórí ilẹ̀ a gbọ́dọ̀ fẹ́ oore yẹn náà fún nínú ẹni tá a gbọ́dọ̀ wá nífẹ̀ẹ́ sí jù lọ lórí ilẹ̀ òun làwọn òbí wa torí pé àwọn lólóore wa àkọ́kọ́ lẹ́yìn ọba tó dá wa ìyẹn ni pé a gbọ́dọ̀ gbèrò oore o àwọn náà pé dáadáa tọ́lọ̀ ní káwa náà lépa báyìí bóòlù àwọn náà ó ṣe soríire yẹn títí gbogbo tá a bá ní nípa lásán lórí ẹ̀ ìyẹn lọ́pàá tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ bá a ti ń dákọ̀ àbúrò rẹ̀ lórí ètò yìí pàtàkì jùlọ ní tíra yìí mo sọ fún wa pé èèyàn káwò gba hadithi tó pọ̀ jù lẹ́nu Muhammad tó tó Abu Hurairah èèyàn káwò ire nípasẹ̀ Islam tó tó Abu Hurairah tó púpà tó gba Islam ó jẹ́ni tó wá bá níbi ní Nàìjíríà ni ìyá rẹ̀ ó gbé ìyá rẹ̀ lọ́wọ́ ó gbé ìyá rẹ̀ tí ò bá dá sí ìyá rẹ̀ ìyá rẹ̀ ò ní tẹ̀lé láti Yemen ní ìgbẹ́ ló ti gbé ìyá Islam gbà yẹn máa wí pé ó ti gba apá kan náà àwọn olùmọ́sọ́ pé ó ti gba Islam kó tó di kó dé Medina máa dálíkà àbúrò rẹ̀ wà ṣe pa ó ń ṣiṣẹ́ ó sì gbìyànjú ó sì ya rẹ̀ lójú kòkòrò lórí Islam yìí òun lọ́pàá tó jẹ́ pé àbúrò rẹ̀ wà fi ń sọ̀rọ̀ yìí fún Abu Kathir àtàkùn yìí Yazid ibn Abdurrahman ó ní máa sẹ́ni àbí ahadun yahudi yìí wala nasrani yìí ó ní ẹ lọ́ọ́ mọ̀ ìbá àjẹyẹ ìwù ni kó jẹ́ jù ni ìbá àjẹnà sọ̀rọ̀ ni kó jẹ́ kódà kó jẹ́ christian ìlà àhàbẹ̀mí kò sígbà tí ó gbọ́n tí ń bá sọ àyàfi kó nífẹ̀ẹ́ mi àwa ò pé kí ló pa tí àbúrò rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ yìí ó nítorí pé ìnà omi àbúkẹ̀sí ni àbúrò rẹ̀ sọ̀rọ̀ fún ọmọ àbúrò rẹ̀ ọ̀wọ́ rọ́bì ọlọ́wọ́ àníwá ó ní ìnáwó mi kún tún rí ìlú alẹ́ islam ó ní ìyá mi mo ti ń gbèrò kí ìyá mi náà ṣe islam oríire kó kalẹ̀ fún wa torí pé wa àjọlù nìyẹn alẹ́tì àmọ́lọ́wọ́ aláìbáàlì nìyẹn àti islam èyí tó dáa jù ní dẹ̀ra tọ́lọ̀ ọba aláàmọ́ ń ṣe fẹ́rú òun náà ni ṣe kí ni kó fún yẹn ní islam bó bá kọ́lé tó ralẹ̀ tó bá pọ̀ lómi gbogbo tí ń bẹ lórí ilẹ̀ tí ò bá jẹ́ mùsùlùmí ajẹ́kọ́lọ́ ọba aláwọ̀ sórí fún àdéhùn àbáwá màáwíyà Oni máa yòrí bò lọ òbí ìkẹyẹrọ ìfẹsẹ òfin dì ẹni tí Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ ṣoore fún lórí ilẹ̀ ẹ̀sìn yóò fún lágbọ̀ọ́yẹ ọlọ́run fún sàfàlẹ́kùn àgbọ̀ọ́yẹ rẹ̀ fún wa hmm. kó wá dùn kó jẹ́ ká tán lórí ẹ̀ ó ní orí ara ní Islam fata àbá bí mo ṣe ń pè ya mi ṣe ní Islam fata àbá ó kọ̀ fọkúntù làhá ó ní mo tuntun sọ fún pé ya ẹ̀sìn Islam yìí ẹ̀sìn kò náyà ní kankan wọn ò ní ẹmú ń pè wá mo kàn fẹ́ kẹ́ change ọ̀nà tẹ́ ń gbà sí lóun ìyẹn ni pé ẹ̀sìn ọ̀nà ànábì tó gbẹ̀yìn tí ọba aláàrán sí ìran ọmọ ènìyàn àtàlìjànú ìyẹn ni pé aslim tó filẹ̀ ẹ̀sìn islam kẹ́yìn náà jèrè pẹ̀lú àti ó jèrè ọlọ́mọ yorùbá kò nù àtàtàtàlà wọn jáde fa àtẹ́sù nàbíyà níbi tí ọ̀rọ̀ ẹ̀ káàbù rẹ̀ bà dé tó kalára dé ó ní mo lọ bá ànábì wa Muhammad fa qultu ó pé rèéṣọ́ ọlọ́run bí ń lọ àlàhà ànábì sallallahu alaihi wasallam bá ń bẹ lọ́hùn fún so lórí kó tá a fẹ́ yìí ibẹ̀ láti rí pé gbogbo ẹni tí ó pèèyàn sínú Islam ẹni bá fẹ́ pèèyàn sóore ẹ̀mí wa ò sí ẹ̀mí rẹ̀ ò sí lọ́wọ́ wa ẹni tó dáa tó dẹ̀mí rẹ̀ tí kápẹ́ ẹ̀mí rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó yẹ ká kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú rẹ̀ nìyẹn àmọ́ bẹ lọ́n fáwọn tá a ṣe wá àti fún àmọ́ bẹ lọ́n fẹ́ni tí ó bá wa ọkùnrin ní àbóbìnrin ni pé Ọlọ́run bá wa sípayá ọkàn rẹ̀ tó ti yé ìyẹn lọ́pàá tó dẹ́ta Allah subhanahu wa ta'ala nínú hadith àdébísọ̀

ànábì dẹ̀ bẹ́ lọ́hùn fún torí pé ànábì sọ̀tọ́lá ní ẹ̀wà tọ́lọ̀ ọba aláàfin ni pé wọn ò tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ rí kó ní kò sí kátó wá sọ pé n tábù rírà ń tọrọ lọ́wọ́ rẹ̀ orí tó tóbi ni fa àtẹ ìtù à onígbà ànábì ṣe bẹ́ lọ́hùn fún tán bẹ́ẹ̀ ni mo lọ báyà mi wà kọ́dọ̀ àjà afata alẹ́ àlùbàdà ìgbà tábù rírà fẹ́ bẹ́ẹ̀ náà ó fi ya rẹ̀ sílé ní kèfèrí ìgbà tí ó fi pààlà ó báyà rẹ̀ tó ti tilẹ̀kùn ìyá rẹ̀ sọ pé dúró nínú ẹgbàá wàmí tó àfíà wọ́n ní ìyá rẹ̀ sọ pé dúró ó ní òun wá ń gbọ́ kíkan omi nínú ilé kí ni ìrántí ara ẹ ṣe ìyẹn ni pé ìyá rẹ̀ wẹ̀ nù rí wáyà ni ìyá rẹ̀ ṣe kí ni ó ti wẹ̀ kó tó di pó dé ó ti ṣàlùwàlá wàtábàrà ó ti wá lo hijab ìwáyà ẹ̀ ti sọ fún wa ó ṣe kí ni ó wá lo hijab kalẹ̀ fàkọ́ọ̀lá ó ní ìyá òun wá sọ pé ìyá àbà òrẹ́yìnrá ìrẹ́ àbú òrẹ́yìnrá ìní àsìlámù ọ̀rọ̀ tó ti ń sọ tipẹ́tipẹ́ yẹn mo ti kí ni mo ti gbà asilamtu bàbá wo gbólóhùn asilamtu ìyẹn ni pé mo dúpájú sẹ́lẹ̀ fọba àlá nìkan gbólóhùn islam kì í ṣe gbólóhùn tá a forí àwọn wí lẹ́yìn tó mo jára bí kẹ́ni mẹ́tò yọ kọ́ọ̀n áwùtò kọ́ọ̀n kì í ṣe gbólóhùn kàtà kàmá fara wí wàlẹ́kìn láàmúdà àǹtòsọ dínkù àjẹwà rẹ̀ gbogbo àwọn eríkìíríkì ara wa náà gbọdọ̀ gbà bẹ́ẹ̀ fẹ́ẹ̀ni bá ti gbà ntọ́ wà lórí ẹ̀mí yẹn wà not of the lisan àáfàá wípé mo jẹ́rìí wípé kò sẹ́ni tíjọ́sìn tọ́sí lódodo àyàfi Allah mo sì jẹ́rìí pé Muhammad ẹrú sí ọlọ́run ní ṣe tó fi yé ìyá rẹ̀ yẹn ní pé ọ̀rọ̀ Islam fi yé yẹ ọlọ́run mọ̀ sí wa lẹ́ni tí ó mọ̀nà tí ò ní fáwọn èèyàn mọ̀nà hmm. inú ẹni títí di lóore jù òun náà lẹ́ni táwọn èèyàn ṣàǹfààní lórí ẹ̀ka tó pé ní Islam tó fi yé tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó bá wá fẹ́yàn kan mọ̀nà lára wa khairun min ad-dunya wa ma fiha tọ́lọ̀ máa ń kẹ́yẹ̀ kó gba ìsìláàmù láwara wa kì í ṣe pé tówó tọ́gbà ń bì kan ọ̀ lówó tọ́gbà ń bì kan kò sẹ́ni tí ó fún ẹ lówó à ń pèyàn sí ìsìláàmù torí pé ká fi rówó gbà lọ́dọ̀ àwọn kan àbí torí pé kó fi lè máa kí ẹ walakin anta turidul ajra indallah ń tà ń gbèrò ní pé oore ẹ̀sán tó tóbi lọ́dọ̀ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó lẹ́ni tọ́lọ̀ bá kéèyàn kó gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ khairu lahu mina dunya ma fiha ó ló lóore fún ju ìpè ní ìṣèlú lójú ọ̀yìn lára tó dáa kò sẹ́ni tí ó rí dáadáa tí ò ní fẹ́ fi dáadáa lọ́mọ yẹ nínú ẹni tó wá lóore tá a gbọ́dọ̀ fi dáadáa wa lọ tá a gbọ́dọ̀ sáhún dáadáa kankan sí àwọn òbí wa méjèèjì ni tó ti ní asulam tu ìyá rẹ sọ pé islam fa akhbartu nàbí ya ìyẹn túmọ̀ pé bí ìyá rẹ sọ pé mo gba islam yẹn kò pẹ́ ó kẹ̀ yẹ́yìn padà ni naam fa qultu fa akhbartu nàbí ya mo wá lọ sọ fún àná ìyẹn ni pé lẹ́sẹ̀ kan náà ló lọ sí kí ni ló lọ sọ fún àná fọkúlùtù ìyẹn túbọ̀ pé àdúrà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam láwùdùá mustajab mustajab nínú táàmù nù hadithi òun náà ni fọ́nù dùá ìnàbí àwọlá ti ń bẹ fún àdúrà tí anábì ṣe kí ni tó mọ̀ ń ṣe àdúrà anábì àlè fi wí gbogbo àdúrà tẹ́lẹ̀ mi ṣe ìyẹn ló pàrọ̀ máa fi fọfọ́ pé kò sẹ́yìn kan tí ó ṣoríire tí ó jẹ ní àṣeyọrí tí ó jẹ ní àpọ́nlé tó tàbí àwọn sàhábà torí kí ni torí pé lákìyà nàbìyà wọ́n pàdé ànábọ̀ Muhammad wà á ṣìlámà máa àwù wọ́n gba ìsìlámù pẹ̀lú rẹ̀ wà á ṣàfi aṣọ̀rọ̀ nùbúwa wọ́n tún wá sẹ̀mí lásìkò tí ọlọ́ọ̀bá aláǹsọ ìtẹ́kalẹ̀ láti sánmà súnmọ́ kálákọ́ọ̀dùwà omi ìhù wọ́n tún wá pàdé àdúrà látọ̀nù rẹ̀ kò sí ẹni lè sàdúrà fún yàtọ̀ ìrìnàdà tẹ̀tẹ̀ tí ó gbà bí òmìnira lẹ́yìn ìyá àtànẹ́bọ̀ Muhammad torí ànábì ò àdúrà kan rí kọ́lọ̀ ọba aláṣọ fún òun fún àwọn sọ̀hábà bí wọ́n ṣe pọ̀ tó torí pé wọ́n mọ̀ pé àdúrà rẹ̀ máa ń gbà ọlọ́run ló ràn wọ́n wá máa ń sábà ń àdúrà rẹ̀ bí wọ́n ṣe máa bẹ lọ́n kó mẹ́ríkà rẹ̀ gbogbo tó bá lè bí àmẹ́lùwà Muhammad náà àwọn sọ̀hábà máa ń jìnà sí gan torí pé wọ́n mọ tí ọba lóore wọ́n máa yẹn ti kó àyìnlá àwa wa mo wá tún sọ ìyẹn àbúrò rẹ lẹ́gbà tí ànábì bẹ lọ́n fún ìyá rẹ̀ tán ṣẹ́tiyẹ tí ààrẹ gba Islam àbúrò rẹ̀ tún dáwọ́ dúró ẹ̀wọ̀jú kòkòrò àwọn sọ̀hábà ó ní bí wọ́n wá àlè ìwọ̀lẹ̀ omi mo tún retí oore kan tí mo fẹ́ kọ́ lọ́kọ́ ṣe bá mi bẹ ọlọ́run fún mi wálé omi àti ìyá mi Allahu Akbar àbúrò rẹ̀ ojú kòkòrò yìí ti pọ̀ jù Allahu Akbar ọlọ́mọṣà àṣàwálẹ̀ lẹ́ni tó bá pàdé ó ti yẹ wa àwọn èèyàn àwọn ọ̀gọ̀rọ̀ náà àwọn olùmọ̀ wọ́n ṣe kíni wọ́n mú irú ẹ̀rí yẹn wá nínú hadisi yìí bákan náà fọkọ́ọ̀là ànábì ò tún wá tún rọrùsẹ̀ kò tún reject láti má ṣe bẹ́ẹ̀ ẹ wá gbọ́ àdúrà tí ànábì sallallahu alaihi tó wá sọ ó ní Allahumma rẹ̀ ọlọ́run abduka abu Hurairah abduka abu ẹrú rẹ̀ ẹ̀gbọ́n tó wí aláwọ akpa ìyẹn ni pé ṣáyidà nàbí ilẹ àbí ìwúrẹ́ra anáwó abdùmí ìbàdí yìí aládàrájà ìsàlìyà aye ipò tó ga jù téèyàn lè dé lọ́dọ̀ ọlọ́run òní àmì kọ́nà ó bá yàn lẹ́rú ànábì tó wá sì síwájú sí ọlọ́run ẹrú rẹ̀ yìí ẹni tó gbà fún ẹ yìí tó ju pájú sẹ́lẹ̀ fọ́rọ̀ jẹ́ kí gbogbo bí kí títà méjèèjì bá dé jẹ́ káwọn yóò ṣe kí kí wọ́n nífẹ̀ẹ́ wọn ìyẹn túmọ̀ yìí pé òun ló fa sábàbù nùzúlù àdìsí tó wà lókè yẹn kí ni sábàbù nùzúlù yẹn òun náà nìyí pé ànábì sallallahu Abu Huraira ní èèyàn kan láti dọ́tà ànábì ti sàdúrà yẹn fún ó léèyàn kan ò rí mi kó gbọ́rọ̀ lẹ́nu mi àti kó nífẹ̀ẹ́ mi tó ti yé tábà wò dáadáa á rí pé lóore tọ́lọ̀ bá láti fún Musa alayhi ìyẹn ni pé níjọ́ tí ọba aláṣùwọ̀n ká ní wọ́n tàbí ká lẹ́nu ìwòsàn lọ jẹ́ fún fìràwùn kí ló rí olúwa àlọ́kọ́ìtù àlẹ́ìkà mọ̀hẹ́bẹ̀tẹ̀ mi ni mo ti kádàrá pé gbogbo ìgbà mo fi fẹ́ẹ̀ mi sí ẹ lára kò síbi tó lè táwọn èèyàn ní tẹ́tí gbọ́ ẹ fìràwùn tó fẹ́ lọ bá mo mọ̀ pé ó sá lọ́dọ̀ rẹ̀ ni àmọ́ tó bá ti rí ẹ yóò mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nínú ẹni ó kọ́kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó fìràwùn nà hásíà ìmọ̀ràn fìràwùn pẹ̀lú adákùtù lóhùn ìrẹ balẹ̀ wà mẹ́jà pa ó torí pé gbogbo ẹni rí musa níjọ́ ẹ̀kọ́ sẹ́ni tó wù hmm. so ìyẹn túmọ̀ wípé ọlá ti ń bẹ níbi àdúrà nẹ́bùà Muhammad hmm. ọlá ti ń bẹ látara kéèyàn bẹ ọba Allah subhanahu wa ta'ala lórí kankan ajá si kò sí lè bẹ ọlọ́run fún wa tí ó lè ti Abu ti jẹ báríkà bẹ́ẹ̀ táwọn náà jẹ báríkà ẹlẹ́ẹ̀kejì nínú wọn òun ni anẹ́sọ̀mọ̀ mẹ́lìkì rọ́tìmọ̀wọ́ ọlọ́mọsọ̀bá kẹ́ bá kẹwàá àtàwọn àtìyá rẹ̀ ẹ wọ́n sọ ábí àtàwọn àtìyá wọn abẹ́nú àlọ́ rẹ̀ ọlọ́ àtàwọn àtàwọn òbí wa àtàwọn àtàwọn ọmọ wa ṣe wá lẹ́ni tí ó ṣoríire lórí ẹ̀sìn ṣe wá lẹ́ni tí ó ṣoríire lórí tẹ̀lé ànábọ̀ Muhammad wọ́n ṣoríire tán yányá màmí. sọ́tí ẹ anẹ́sì ọmọ mẹ́lìkì rọ́jò aláwa ni ìgbà tá ànábì òde méjì náà anẹ́sì wà lọ́mọ ọdún mẹ́wàá ìyá rẹ̀ wá mú anẹ́sì àwọn èèyàn lọ fún ànábì lẹ́bùn wọ́n lọ ń ṣe bọ̀ yìí sìn tó ṣe ìyá rẹ̀ wá ní èmi ò ní tí mo lè gbé fún ẹ bẹ̀rù ó rà á ra òun èyí anẹ́sì ní kékeré yìí ọmọ kékeré yìí ó lè máa bẹ́ẹ̀ bomi ó lè máa bẹ́ẹ̀ fọlẹ̀ ó lè máa bẹ́ẹ̀ ṣe gbá ó lè máa bẹ́ẹ̀ tẹ́ni tó ṣe ìgbà tí ìyá rẹ̀ wá fi kalẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ anẹ́sì ọ̀sán ìyá rẹ̀ wá dákẹ́ ó ní yá ọ̀sùn lọ́la kàmá afárẹ́jọ́ wu ìmáàmù mùsùlùmí sọ yìí gẹ́gẹ́ bá fáwọn ìmáàmù mùsùlùmí kọ́kọ́ wá nù àdéhìí rẹ̀ ó ní ìrẹ́ ànábì ní ọlọ́ àlẹ́ bá mi bẹ ọlọ́run fún Allahu Akbar ẹgbọ́ àdúrà ìyá dáadáa ajẹ́ pé ojú kòkòrò àwọn òbí wa wọ́n gbọ́dọ̀ sojú kòkòrò lórí àti máa bẹ́lọ̀ fún wa ní gbogbo ìgbà ẹgbẹ́ àdúrà tí ànábì bẹ́lọ̀ fún anáṣọ màmá lè kí ànábì ní Allahumma akthir malahu ọlọ́run jówó rẹ̀ pọ̀ wà wàládà kù jẹ́ kí ni o jẹ́ kí ọmọ rẹ̀ pọ̀ wà bá rẹ̀ kìlọ̀ òfin wà á fi báríkà wà àdàkẹ́lẹ́ kò lè wà á máa fi lè jáná Allahu akbar èyí tó lóore jù tó lọ́lá jẹ́ sẹ́yìn agbọ́dọ̀ pé gbogbo lẹ́tọ́ bàbá ṣe máa fi wọ̀ sálì jẹ́nà anasi ni mi ò tí ì kú ẹ̀gbà wa tọ̀dọ̀ hannes rẹ̀ ó ló ní ò tí ì kú ó ní méjèèjì tá a náà lè tọrọ ẹ ti gbà ó ní mo mọ owó mi pọ̀ ọlá mi pọ̀ mo wá mọ ọmọ ọmọ ọmọ nínú ọ̀sàbẹ́ tó gùn lẹ́mi júnú ọ̀sàbẹ́ adẹ́sẹ̀ wa àwọn èèyàn lo more than one hundred and twenty years ló lò láyé àwọn olùmọ̀tọ́ fún àti adẹ́sẹ̀ lọ́mọ ọgọ́rùn-ún ọdún kò lè gbà rẹ̀ mọ́ òun ló fẹ́ súnà wípé nígbà tí ò lè gbà tó tọmọ hundred years ó lòun kó àwọn aláìníjọ thirty years ńgbọ̀ bí náà rọrùn ọ̀bọ̀n aláìní táàtì ogún ẹ̀rọ ẹ̀fọn lóúnjẹ ó ṣe fídíà lẹ́ẹ̀kan náà súnà kan nìyẹn tó ti ó lẹ́yìn ọ̀kan tí mo retí òun náà ní kí ni dòkó lè jẹun náà ó ní bùsùn ọ̀pọ̀lọ̀ ó ṣe ọlọ́run sáà gbàgbé fún ọlọ́run so abẹ́ aláṣọ wàhánà wọ́tà alákòjọ fún ọ̀fà yọmẹsí wa eléyìí ni arúgbó islam alàdókò mi náà sọ̀rọ̀ níyà àwọn ìyá tó bí wa abùkátà láti máa tọrọ ìbẹ́lọ̀ fún wa báàbù ẹlẹ́ẹ̀kọkàndínlógún báàbù bẹ́rẹ̀ wà bada ní Allahu akbar ẹ afa wa abu abdullah muhammad ismail al-bukhari rahimahullah rahmatan wasi'a ọlọ́mọ sọ̀rọ̀ Sama báyìí lẹ́sàn olori ba a dada fun fún tíra ìlà ma fi sọ fún wa àwọn ẹ̀kọ́ pọ̀ wa ni, pípé ìyá òǹbí ẹni sínú ìsìláàmù tán ó wá ní tí yàrá ìbá tún sí mọ́ ó wá ní báàbù yìí bírùn wá rìndé ní bàdàbò tí ì má àti dáadáa tá a ṣe fún yàwá kí nípa pè wọ́n sínú ìsìláàmù tán máa ń bẹ láyé nìkan tí wò bá sí láyé mọ́ irú dáadáa wo ló yẹ ká ṣe báàbù yìí ṣe pàtàkì púpọ̀ tá a bá lè parí rẹ̀ lónìí lọ́wọ́ kọ́dọ̀rọ̀ ọ̀rọ̀ kìí àtọ́nà ǹjẹ́ dáadáa kan tún kù tá a lè ṣe fún wa ìyẹn túmọ̀ wípé ẹni tí ó wáyé tí ò ní kú kò sí dáadáa ò sì pín sínú ìṣẹ̀lẹ̀ ayé lára dáadáa téèyàn lè máa retí òun náà ní kọ́lọ́hún fún yàn lọ́mọ rí tí ó lè ṣe dáadáa fún ni téèyàn ó lè máa rí dáadáa yẹn gbàgbà tí yàn ò bá ṣe mọ́. حدثنا أبو نعيم قال حدثنا عبد الرحمن بن الغسيل قال أخبرني أسيد بن علي بن عبيد عن أبيه أنه سمع أبا أسيد يحدث القوم قال كنا عند النبي صلى الله عليه وسلم أبيسي أبا أسيد أمي صادق بوا so mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ nípa sanadi yìí àwọn tí tíra adamu mufrad bá wà lọ́wọ́ wọn bó jẹ́ wípé àkàràdà wí mamu ahmed wa abu daud wa dọ̀ albani afa albani ní àdìsí yẹn kò lálàáfíà ìyẹn ni pé àwọn rò pé muhammad sábà ń sọ fún apẹ́ta abárí hadith kẹta tí àfọwọ́ àbùkárí bá kọ sínú adabul mufrad tá a bá rí pé kò lálàáfíà ẹ jẹ́ má jẹ́ ká gbàgbé rí pé ó ní ọ̀nà míì tí hadith yẹn ti gbà lálàáfíà then most of the time tábàlá hadith wọ authentic kò lálàáfíà ó lè má jẹ́ rí pé mọ́tò rẹ̀ ló lè máa ṣàìsàn àmọ́ sábà rẹ̀ lè máa ṣàìsàn àmọ́ mọ́tò rẹ̀ ìyẹn ní content tó wà ní hadith yẹn ó lálàáfíà ẹlẹ́kẹta rẹ̀ ni pé àwọn olùmọ́mọ́ sọ fún wa pé àwọn tí wọ́n jẹ́ ní ìṣáájú àwọn àfáàwọ̀ àṣáájú tí wọ́n kọ hadith fún wa bọ́bá ti lè post standard yẹn chain of narration tó fi gba hadith wà látọ̀dọ̀ àdẹ́bọ̀ Muhammad ẹni tó gbọ́ ẹni tó gbọ́ lọ́sẹ̀ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ látẹ̀ ẹni tó gbọ́ tó fi dọ́dọ̀ àdẹ́bọ̀ Muhammad eléyìí tẹ́sí wá bí aṣọ tí gbogbo táwọn yẹn ń pè lẹ́sìn lórí ilẹ̀ yìí kó tó sọ pé ànábì wá sọ nǹkan á béèrè pé talẹ́ni tó gbọ́ lẹ́nu ẹ̀ talẹ́ni tó gbọ́ lẹ́nu ẹ̀ tí fi kàn ṣóyẹ wa tọ́ba ti wọlé dákọ̀ rẹ̀ fún ẹyẹ kí wọ́n fi ilẹ̀ fún wọn pé ìwọ náà lọ wádìí ẹ̀ ìyẹn ni pé lọ mo ṣàlàyé fún ẹ lọ wá díẹ̀ tí wọn náà bá yọ àrí pọ́nà táwọn sọ bó ṣe rí mi ìyẹn làwọn olùmọ́sọ ráyè ṣiṣẹ́ lẹ́yìn wọn ló jẹ́ kí àfa wa Albani rahimahullah ló fi ní hadithun da'if walakin da'ifu sanad laysa da'ifu musnad chain of narration ẹ̀ ló weak tó ti yẹ kì í ṣe mọ̀ọ́dúnrún kì í ṣe àgbélẹ̀rọ irọ́ tọ́pá máa chain of narration rẹ̀ ló ṣe kí ni ló weak ìdá àfa wa ti láwọn ọ̀nà míì tó ṣe kí ni o tó gbàgbà wá gbàgbà ọ̀rọ̀ yìí wá tó lẹ̀ lálàáfíà so ara ara tòmọ́tòká fẹ́ láti mọ̀ náà ó ní àbáwò bẹ́ẹ̀ ni ọ̀hán bẹ̀rẹ̀ kọ́ òun àbáwò sẹ́yìn ń bá wọn jọ kan sọ̀rọ̀ kan ó sọ pé inú ti ń sọ fún wọn ó ní kó na ìgbà nàbì ó láwọn bẹ lọ́dọ̀ ànábì wọ́n rìwáyà kan sọ wípé káánà rọ́júlù mi bá mi sálẹ̀ mẹ́lá ǹsọ́ọ̀n rìwáyà kan gbé wá fún abẹ́ tó ń pè dísẹ́mà àbíìsì yìí náà kálẹ̀ fi dá wa lójú àkàrẹ́jẹ̀wò tọ̀bọ̀rání fìlà ọ̀sẹ̀jì àfọwọ́ tọ̀bọ̀rání náà gbà wá wọ̀kọ́ọ̀lá ayéwu alìbàní yìí àfọwọ́ agbani wá sọ wípé hasanawu alìbàní yìí pé chain of narration ó dáa tó dẹ̀ jẹ́ pé ìjẹ́ witness tó lè bá nu hadith yẹn ó ti kúrò eléyìí náà pè ní àwọn ẹlẹ́tẹ̀lẹ̀ ìlú yà táwọn afáwọn máa ń ṣe bẹ́ẹ̀ bá ka hadith kan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ jáwọ́ yẹn mọ̀ pé hadith yẹn ó ń ṣàìsàn àmọ́nà tí ń gbà ṣàìsàn ní tó lè ṣe ni eléyìí àní fẹ́ pọ̀ lórí ẹ̀ ó ní arákùnrin ní ya Rasulullah ìlú oṣù ọlọ́ albaqiya min ìwé ànábì ǹjẹ́ ó sẹ́kù fún mi ẹ máa gbọ́n sàhábà ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run sàbà yọnu sí wọn bá àti ànẹ́bọ̀ Muhammad wọ́n ṣoríire wọ́n wá fi ogún tó pọ̀ láti pé ètò yìí ní kùnúùsù sunna pẹ́pẹ́ ọ̀rọ̀ ogún tó tóbi tó wọ́n tẹ̀yìn ò lè lé padà àbẹ́ni bá lè tẹ̀lé ojú ọ̀nà yìí ní ǹjẹ́ dáadáa ìdágbọ́ ǹjọ́ sẹ́kù dáadáa kan lẹ́gbàá tí mo ṣe dáadáa sóbì mi tán tí ń bẹ láyé tí mo tún lè ṣe lẹ́yìn rẹ̀ ní dáadáa ẹgbọ́n tá ànábì sọ kọ́ọ̀là náà ànábì ní bẹ́ẹ̀ ni a jẹ́ wípé àtẹ́tà bá pò láyé dáadáa tún lè bá wa dáadáa ó tún lè bá wa tí ìsepáwà làánà ṣe ànábì wa ní ti sọ́ọ̀lù àrùbẹ̀rùn àwọn nǹkan mẹ́rin ní kéèyàn lọ mójútó àwọn nǹkan mẹ́rin ní kó lọ mójútó àwọn olùmọ́sọ́fọ́ pé alẹ́ rí mi ìrìwáyà mi lè gbé wá tí ó lójú mẹ́rin lọ́nu tá a lè sọ fáwọn òbí wa bẹ́ẹ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn kì í tọ́ tẹ́lómi bá ti fìyà rẹ̀ tán tánu tó sòkú ó tánu ó sòkú dọ́mẹ́ta ó tánu ó ní à kílẹ̀ fẹ́ kí n tó ṣe òun pa màálù lẹ́yìn ìyá màálù ta ló jẹ màálù ìyá rẹ tó fi ṣènáwó ìyẹn máa ń fò bí ẹni ṣènáwó ni ẹ̀dá kìlẹ̀ sọ fún mi ìtẹ́yìn máa ń fò bí ẹni ṣènáwó ẹjẹ́ lọ́gbọ́ ọ̀nàwó làwọn sọ ábà gbàgbọ́ ẹ̀sìn yíyé wọn náà ti bá ṣe ìdáwò lẹ́yìn wọn kẹ́mẹ́tò ìfìgbà ẹgbọ́ sí sọ̀hábà ó ní ẹjẹ́ gbọ́ kí ṣé àmọ̀ tó ànábì sallallahu alaihi wasallam àbámọ̀ tó àwọn sọ̀hábà tó ti yé àwọn tó jẹ́ pé sẹ́ńsìrì wọn ló lóore jù ìyẹn kú fún wọn bàbá kú ọmọ kú ẹbí kú anábì bẹ́ẹ̀ sàlàyé fún wọn pé báyìí ni ẹ ṣe àwọn náà tó lọ bí anábì pé kí la tó lè ṣe nu dáadáa gbogbo wa làá máa rò pé nígbà tá a bòyàn sínú yẹ̀pẹ̀ tí ò sí dáadáa mí ìta lè ṣe lẹ́yìn rẹ̀ ni ẹ wá gbọ́n tá anábì sọ fún ó ní àrùbá òkè sọ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ dùn á òlàwùmá ká máa ṣàdúà fún wọn dùn á òlàwùmá dùn á òlàwùmá wàfíìrì wáyà ti sọ̀ láàtúlà òmà àlẹ́ ìmà kọ́ ṣàdúà rìwáyà tọ̀bọ̀rá ní sọ̀lá àti rìwáyà yìí ní dùá ibẹ̀ láti mọ̀ pé àti àsọ̀lá tó lọ́gàtàn àdùá sọ̀láàtù yẹn yóò túmọ̀ sí pé lọ sàárè wọn kọ́ lọ kírun sí wọn bẹ́ẹ̀ rárá no àìlọ kírun sí òkú ẹni la ní tẹ́ àìlọ bẹ tẹ́wò ń jọ ọdún tábà wà lọ tẹ́ kí la ṣe ẹ eh, salamu alaykum ya alẹ diyar mina mu'minina wal muslimin wa inna insha allah bikum la ikun àwa náà ò ní pẹ́ wá báyìí yẹtu nasalu lọ́wọ́ lakum lana wa lana àlàáfíà à ń bẹ lọ́n fún yín àtàwọn náà àmójútó àràdùà eléyìí ni dùà ẹ̀rí ti pọ̀ lórí ẹ̀ pé ǹjẹ́ àdúà sẹ́yìn lè ṣe tálẹ́ni tó ti wọ́n aṣàdúà àádọ́ àwọn èèyàn ládùà ṣe ni àbẹ́yẹ táwọn ló ṣe fúnra wa tó ti tábà wọ àdéhìsì tí a padà kà pẹ̀lú sáré mu wa padà fún wa tó ti kí ni àdéhìsì yẹn náà ládùà tó gbajúmọ̀ yìí pé ìzámẹ́ta tọba adábàbà tó bá ṣe wọ̀ṣẹ́ nǹkan tá a mẹ́rin ní ìlànà ìsàlẹ̀ àṣà àrùn sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nínú mẹ́ta tá ànábì kọ̀ pé yóò máa bá òbí ẹni tí ò bá ti má orí kí ni o waladun salihu yẹ́dẹ̀ wùlà ọmọ rẹ̀ kí n tọwọ́ àdúrà fún mi. sọ lọ́pàá tó ẹgbẹ́ ìrúnṣẹ́ tóbi lè ṣe rú bímọ sábà tuntun lóyún dé táwa yìí òun náà lè ká tọ́jú ọmọ dáadáa kọ́ mo lè ṣàdúrà fún àtàrà sí ọlọ́run àwọn ọmọ wa má ṣàṣẹ wọn lẹ́nu rẹ̀ tí wọ́n lè tọ́jú àtọ́rọ̀ àdúrà fún wa ọlọ́ àdúrà tí àwọn òbí wa náà jó gbà lójú ayé wa ọlá ìsinmi yọrọ sọ̀rọ̀ hàn